wọn four one nine níwọ̀n jẹ́ káwọn èèyàn gbàgbọ́ mọ́. fóònù kan wá fún yín lénìí. bàbá ń sọ̀rọ̀ nípa àti àmọ́ yẹ nǹkan wò. àwọn míì wẹjú o rárá máa jẹ ráìsì ń lọ jẹ lálẹ́ àná o tún ti jẹ ráìsì láàárọ̀ yìí. obìnrin pupa tó o pàdé tó wọṣọ funfun lójú ọ̀nà ńgbà tó ń bọ̀. sẹ́yìn ní ránú fíìmù eléyìn tó jẹ́ pé kò ní solúsà kàkà. ó wẹjú olówó ni rìtáyà sójà ni ọ̀gá sójà ọ̀gá ológun ni ọwọ́ àsòǹjọ kan lọ́wọ́ àlàlà àlátọ́là ìbàlẹ́rù àlátọ́sìlá náà ni wípé òun kú ó rí bí ẹ ṣe ń di òun bí ẹ ṣe gbóhùn sínú pósí bí ẹ ṣe gbóhùn jáde wọ́n wá ń sọkún lọ́tún lọ́sì lọ́tajú. irú ọ̀rọ̀ aláburúkú wo ni kò lárú àlábẹ́ẹ̀rẹ́. ó ní girlfriend kan ìyẹn pe fóònù nọ́mbà ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kò gbó. kúrò ọdẹ lẹ́ẹ̀kẹrin ọba tẹ̀sí oníkùn ò lè sọ̀rọ̀ lórí fóònù. ọba dọ́dọ̀ girlfriend ọba ṣàlàyé fún pé n tóun ríre. pé eléyìí ń lágbára o. ṣàlàyé báyìí kọ́ mọ́ bá a ṣẹlẹ̀ ọmọ di campaign lẹ́yìn ìdìbò ta ni wọ́n mọ̀ wọ́n gbéra láti Èkó ó di pínlẹ̀ Ọ̀ṣun ọba dé pínlẹ̀ Ọ̀ṣun á bẹ̀rẹ̀ sí ní gbowó lọ́wọ́ ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ní wọ́n ó ṣèrà padà. ǹjẹ́ ẹ mọ̀ wípé gbogbo transaction tí wọ́n jọ ń ṣe ṣe ń gbowó fáwọn yẹn wọ́n wá gbowó owó yẹn pọ̀ lórí paṣẹ ràpadà bíi one hundred and fifty million ti ń lọ. ìgbà míì máa wà o ẹni ó mú yàn lọ ilé aláàjò lè mọ̀mọ̀ pé four one nine ló mú yàn lọ bá o. èyí ṣe gbogbo ẹni tí mú yàn lọ ilé aláàjò lọ́jẹ́ pọ́ mọ̀ọ́mọ̀ gbé yàn lọ ilé four one nine. òun gan ọmọ wọn jọ ń ṣiṣẹ́ yín papọ̀ ni. kódà wọn ò ní fún sí àkọ́mọba òfura. wọ́n wá ń wò ó pé sọ̀rọ̀ yìí ò ní búlẹ̀gbẹ̀. wọ́n á ní wọ́n fẹ́ ṣe fáínà ìràpadà wípé pé tí ọba ti kú tó fi di ninety days five naira padà yẹn kò lè kú mọ́ láàrin ninety days yẹn oṣù mẹ́ta wọ́n ti gba owó tó over one fifty million lọ́wọ́. wọ́n bá mú un lọ odò wọ́n wá rò sọ́jà lọkùnrin yìí o bí iṣẹ́ rẹ̀ bá lọ já wọ́n pa gbogbo àwọn ni o kò kúkú mẹ́nì kankan wá ẹni ẹlẹ́ni ibi títí ń wẹ̀ lódò wọ́n la àpò làmọ́ lórí páà lórí ìríran lásán ìríran èké ó ṣubú yakata anú odò kó tó mọ̀ ṣe balabala wọ́n ti mú wọn fún lọ́rùn nínú àpò ẹ̀ fóònù wà ń bẹ̀ wọ́n bá pistol ìbọn léwọ́ ní òhò ọmọlúàbí náà wọ́n tì í sínú odò odò sì gbé. ó relé òdélé oroko òdoko ó tòkò òròkò dóko òròkò tó. ẹ̀ ní bọ́ sọ́wọ́ wọ́n wá mú fóònù ẹ̀ wọ́n jáde wọ́n ta fóònù fóònù bá bẹ̀rẹ̀ sí ní dún tolólólóló wọ́n pa fóònù ńgbà wọ́n dàrin ìlú tí wọ́n kò ń bí odò wọ́n bá yọ sim card, wọ́n sọ sim káàdì wọ́n mú fóònù wọ́n ń lò. ọmọ kan lọ léèwé láàárọ̀ lórí sim card. yìí ńlẹ̀ mo tiẹ̀ dúpẹ́ wọ́n mọ̀ lo sim káàdì eléyìí nígbà tí ó kì bọ fóònù ọba ẹgbẹ̀rún mẹ́jọ eight thousand lówó tó wà lórí rẹ̀ òun bá ń pè é lọ ọ̀fẹ́gbọ́n rẹ̀ náà ẹ̀gbọ́n rẹ̀ náà fi pè pè pè pè gbogbo ìgbà yìí wọ́n ti ń wá ọkùnrin. ẹtírẹ̀sì ọkùnrin yìí títí pẹ̀lú fóònù ẹ̀ wọ́n rí ibi tí wọ́n ti yọ sim káàdì sim káàdì yẹn sì ń ṣiṣẹ́ náà wọ́n wọ́n tírèsì wọ́n mú ẹni tí sim card wà lórí fóònù. ṣé ẹ mọ̀ pé ọmọ iléèwé ò lè mọ nǹkan kan òun kàn rí sim card ńlẹ̀ wọ́n arrest ẹ̀. wọ́n bá ìwádìí lọ. ibi tí wọ́n ti tan fóònù ẹ̀ wọ́n wo bẹ̀ títí títí títí kọ́wọ́ tó wá tẹ àwọn tá a wú. pé kó wọn mọ̀ kú kó wọn mọ̀ kú. wọ́n gba gbogbo dúkìá rẹ̀ ó sì tó fi kú ọ̀hún ṣèfàjẹ́. ẹnìkan kan lé rọ́jò àbá yẹ nǹkan wò ṣé yóò gbàgbọ́ ni wọ́n bá rí mọ̀nàmọ́nà rí ẹni wọ́n bá mú ìyàwó ẹ̀ lọ́lé alájò tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ yọ́ mọ̀ pé wọ́n máa kojú bọlé ìwọ̀nba náà lọ́mọ. àwọn obìnrin bàjẹ́ kinní kan bí wọn ò ṣe lè ṣe fọ́kọ wọn bí wọ́n bá ń bá wòlíì sọ̀rọ̀ lórí fóònù wọn ó sì máa kúnlẹ̀ yes daddy yes daddy